a máa búra ni o a gbọ́dọ̀ búra ni o a lórí ọ̀rọ̀ yìí a máa búra ni a máa kóra wa lọ sí ìdí ògún ọ̀bàtálá òrìṣà gbogbo òrìṣà tó wà nílẹ̀ yorùbá gbogbo ibi tí a bá fẹ́ kóra wa lọ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí a gbọ́dọ̀ búra ni o ẹ̀yin ènìyàn wa wàhálà ti padà ṣẹlẹ̀ ó dojú ẹ̀ pọ̀ lórí ilẹ̀ wa irú àrífín wo wá leléyìí báyìí nítorí ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ̀yin àgbààgbà ilẹ̀ yorùbá ẹ̀yin lọ́ba lọ́ba ẹ̀yin àgbà olóṣèlú ẹ̀yin ọ̀jẹ̀lú ṣé ẹ rí nǹkan tẹ́ ẹ fà ṣé ẹ rí nǹkan tẹ́ ẹ dá sílẹ̀ lórí ilẹ̀ wa ilẹ̀ bàbá ńlá wa ah Elédùmarè o ta ló tó irú ẹ̀ irú nǹkan tí ọmọ yàrò kékeré yìí nǹkan tó dánwò nílẹ̀ yorùbá yìí ta ló lè dán wò ní ilẹ̀ haúsá ẹ̀yin ènìyàn wa àwọn lẹ̀ ń wò nínú oko yẹn o yárò kékeré ọmọ píníṣín tó fi ọwọ́ ńlalẹ̀ fún olóko ní ilẹ̀ yorùbá ó fi ọwọ́ ńlalẹ̀ fún ọmọ yorùbá lórí ilẹ̀ lórí nǹkan ẹ̀ wípé àwọn gbọ́dọ̀ búra ni ẹ ó tẹ̀tí wá da bẹ́ẹ̀ yẹn a máa kóra wa lọ sí ìdí òòṣà ìdí ògún ìdí ògún ọ̀sanyìn ọ̀bàtálá gbogbo ẹ̀ la máa fi búra lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí òun ló sọ ó ní àní àwọn máa búra ní ẹjọ́ ẹ̀ ní ènìyàn wa ta ló gọ̀ ó ní nígbà tó òun ò gọ̀ ah! ẹ gbọ́ nǹkan tí ọmọ kékeré fúlàní yìí tó ń sọ fún wa lórí ilẹ̀ wa ó ní ṣé òun gọ̀ ni ó ní nígbà tó òun ò gọ̀ ibí yìí kì í ṣe ẹran àwọn ló jẹ́ ibi tí màálùú ń jẹ ní ìyẹn ayín ìhà yín ni màálùú ń jẹ ibi tẹ́ ẹ̀ ń sọ yẹn tẹ́ ẹ̀ náwó sí yẹn màálùú nǹkan ló jẹ́ àbí ẹ̀rá àrífín ni ẹ̀yin ènìyàn wa kí ọmọ fúlàní máa sọ fún olóko wípé ibí yìí ni màálùú òun jẹ ọ̀ọ́kán tẹ́ ẹ̀ ń sọ yẹn màálùú nǹkan ló jẹ́ ẹjọ́ ọ̀ọ́kán àti ibi tó sọ wípé màálùú jẹ yẹn ṣé ilẹ̀ bàbá bàbá ńlá bàbá bàbá bàbá lákùbàbá ẹ̀ ṣóun ló nílẹ̀ ṣé ilẹ̀ bàbá bàbá bàbá ìpọ̀nrípọ̀ gbà bàbá ẹ̀ ntùmàdà fódíò ṣòde ibẹ̀ yẹn ṣùgbọ́n ó fọwọ́ lálẹ̀ fún olóko wípé ibi tí wọ́n sọ wípé màlúù ń jẹ yẹn màlúù kọ́ ló jẹ́ o ibi tó ibi tí màlúù ń jẹ ibí yìí ni ah tẹ́ ẹ bá ti mọ̀ wípé ibi tẹ́ ẹ ní màlúù ń jẹ yẹn tó bá dá yín lójú àwọn máa búra ni ṣó ń clear. Hey dóńgóró yárò yárò kékeré ó ń sọ fún wa lórí ilẹ̀ wa wípé a máa búra ni ṣé ẹ ti rí wọn bẹ́ẹ̀ yẹn ó ní òun máa lọ gbé kùránì wá nílé ni wọ́n gbọ́dọ̀ búra ni èyí tó òun bìlífù nínú ẹ̀ nìyẹn ibi tó òun ní ìgbàgbọ́ sí nìyẹn àwa ò tẹ̀ wá ní bá a fi kùránì búra báyìí ìdí ògùn yá ìdí ògúnyá àti ọ̀bàtálá gbogbo ẹ̀ pátá la máa kó síta kó wá fi búra àwọn ò bá lo kùrán tó náà fẹ́ fi búra yẹn ṣé ẹ ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá ṣé ẹ ti bá wa rí nǹkan tọmọ kékeré tó ń dánwò ṣé ẹ rí nǹkan tí fúlàní á sọ fún wa wípé àrífín wọ̀nyí ń pọ̀ ẹ̀yin tẹ́ ń ta ìran yorùbá ẹ̀yin bàbá wọ̀nyí tẹ́ ta ìran yorùbá tẹ́ gbé wa lé àwọn fúlàní lọ́wọ́ tí kì bá ṣe bẹ́ẹ̀ kọ́mọ fúlàní máa bá wa sọ lórí ilẹ̀ wa wípé ìhà yín ni màálùú òun jẹ ẹ ọ̀kan tí wọ́n sọ yẹn màálùú òun ò jẹ́ tí wọ́n ṣó òun wá gọ̀ ni òun ò gọ̀ ẹjọ́ ẹ̀yìn èèyàn wa ta ló gọ̀ báyìí ìbéèrè ni ẹjọ́ ẹ̀yìn èèyàn wa ta ló wá gọ̀ báyìí o ẹ wo ká tó tẹ̀síwájú ní orí ìkànnì yìí ni ẹ̀yin ènìyàn wa ẹ jẹ́ ká fi ohùn sí kẹ́ bá wa gbọ́ o àrífí àrífí gbáà lélẹ́yìí gbóhùn sókè o yárò kékeré torí ọmọ kékeré ni ẹ rí yàrá kékeré ni ọmọ fúlàní tó fọwọ́ ńlalẹ̀ fún wa lórí ilẹ̀ wa gbóhùn sókè. lóòótọ́ wàlá irọ́ ni àbúrà lásán tó bá ẹ ti sọ pé èmi mo ti jẹ wàlá àbúrà ni ìlọgbẹ àbúrà á ní wá káàbúrà wàlá tó bá àbúrà wàlá irọ́ ni wàlá. ọyá ẹja lọ gbúrú ẹja dọdọ fọgá oh símẹlú rẹ kọ lọ jẹ ni ẹ̀mí máa lú mi níbi tí ó ti débẹ̀ ibẹ̀ náà ni a máa lọ kẹ́ ẹ sọ pé lọ ibi tí máa lú ó ti jẹ́ ìmọ̀ ẹ̀yà tó jẹ́ kẹ́ ẹ sọ pé ẹ̀mí wọn ti jẹ́ èmi kí wọ àgbà ṣé èmi mọ gbọ ni. ìwọ màálù rẹ ló sá dé bẹ́ẹ̀ màálù rẹ ló sá jẹ. èmi màálù mi ibi tí ó ti dé bẹ́ẹ̀ ni ibi tí ó ti dé bẹ́ẹ̀ ni níbí náà ni ó ti dé bẹ́ẹ̀ a máa lọ lọ sálẹ̀ wàlá irọ́ ni àbúrà lásán tó bá ẹ ti sọ pé èmi mo ti jẹ wàlá àbúrà ni ìlọgbẹ àbúrà á ní wá kábúrà wàlá tó bá àbúrà wàlá irọ́ ni wàlá. ọyá ẹja lọ gbúrú ẹja dọdọ fọgá. ló ń salẹ̀ wàlá irọ́ ni àbúrà lásán tó bá ẹ ti sọ pé èmi mo ti jẹ wàlá àbúrà ni ìlọgbẹ àbúrà á ní wá kábúrà wàlá bá àbúrà wàlá irọ́ ni wàlá. ọyá ẹja lọ gbúrú ẹja dọdọ fọgá. símẹ́lù rẹ̀ kọ́ lọ jẹ ni. ẹ̀mí máa lú mi ibi tí ó ti jẹ bẹ́ẹ̀ ibẹ̀ náà ni a máa lọ kẹ́ sọ pé lọ ibi tí. ẹ̀yin ènìyàn wa a wípé ẹ káàbọ̀ padà sórí ìkànnì wa o gbogbo apáta ni a kí gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin tẹ́ ẹ̀ bá wa ń pín ètò ẹ̀yin tẹ́ ẹ̀ ń fi èròǹgbà yín sí abẹ́ fọ́nrán wa gbogbo yín pátá ni a hey lórí ìkànnì yìí náà ni Àṣàkẹ́ TV show ẹ̀yin ènìyàn wa ẹ ti bá wa tẹ́tílẹ̀ ẹ ti bá wa rí nǹkan tí ọmọ yìí dánwò ní ilẹ̀ Yorùbá ah Elédùmarè o ara kan tí mo máa ń sọ nìyẹn sẹ́ wípé àní ká gba orílẹ̀-èdè wa òun nìkan ló lè kó wa yọ nínú gbogbo làásìgbò nínú gbogbo inú fún ẹ̀dọ̀fún àìnífọ̀kànbalẹ̀ yìí ta ló gọ̀ ṣé wọ́n ipá ọmọ yàrá kékeré yìí ó sọ wípé ṣé wọ́n rò bóun gọ̀ ni ẹjọ́ ta ló wá gọ̀ báyìí láàrin àwa àti fúlàní ta ló gọ̀ báyìí nítorí ọlọ́run ẹ wá ṣé ẹ ti gbọ́ nǹkan tí ọmọ kékeré yìí ọmọ píníṣì fúlàní yìí tó ń sọ lẹ́nu ẹjọ́ àkọ́kọ́ kí ni nǹkan tí ẹ kọ́kọ́ bá wa gbọ́ lẹ́nu ẹ̀ tó ń sọ èdè èdè yorùbá kọ́ ló ń sọ yẹn ẹ bá wa pín ètò yìí kó kọ àwọn èèyàn wa lára pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ ti yan èdè gẹ̀ẹ́sì láyò hmm, tẹ́ ẹ ti gbàgbé èdè titi yín tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ kọ́ àwọn ọmọ yín ní èdè yín ẹ pín ètò yìí kó kàn wọ́n lára ọmọ fúlàní nìyẹn o ó ti bá wa ń du èdè wa sọ ó ti bá wa ń sọ fún wa wípé o a gbọ́dọ̀ búra ni ó ní a gbọ́dọ̀ búra ni àbí bẹ́ẹ̀ kọ́ ló sọ gbogbo àwọn nǹkan eléyìí tí wọ́n ní kẹ́ pa tì nítorí ẹ̀sìn ṣe bẹ́ẹ̀ ti rí pé ọmọ fúlàní kan ló bá wa ń díràgì ẹ̀yẹ báyìí wípé ṣé wọ́n rò bóyá òun gọ̀ ni tó bá dá wọn lójú kan jẹ́ káwọn lọ búra èdè ṣe pàtàkì a sọ fún wa wípé kò sí orílẹ̀-èdè tẹ́ ẹ bá dé èdè wọn ni ohun àkọ́kọ́ o ṣé ẹ ti rí ọmọ fúlàní báyìí èdè wa òun ló ti bá wa fi ń po wàhálà ló ti bá wa fi ń po bìlísì lórí ilẹ̀ wa ẹ̀yin ènìyàn wa ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa ní èdè wa èdè ṣe pàtàkì o àwọn ọmọ fúlàní wọn àwọn tí bá wa ń du èdè wa sọ yẹn o ṣé ẹ gbọ́ gbogbo nǹkan tó sọ kalẹ̀ kò sọ èdè ẹ o èdè wa gangan wípé sẹ́ àwọn fẹ́ kílèmù ẹ̀ wípé àjọ ni ilẹ̀ ni ṣebí èdè yín lòun sọ yìí ó yá ìrìnsò kẹjẹ ká lọ búra ṣé ẹ ti bá wa gbọ́ bẹ́ẹ̀ yẹn ẹ wo àwọn tó lóko gan wọn ò tẹ́ni tó ń sọ̀rọ̀ ah nǹkan ti padà ṣe wá báyìí nǹkan ti padà ṣẹlẹ̀ àwọn tó ní oko wọn ò rọ́rọ̀ sọ ọmọ fúlàní sì halẹ̀ mọ́ wọn lójú ó ti ń sọ fún wọn wípé ṣé wọ́n rò bóyá òun gan ni ibi tí wọ́n ń sọ yẹn sẹ́ ẹran òun kọ́ ló jẹ́ ibi tí ẹran òun jẹ nìyí ó yá kó jẹ́ káwọn lọ búra sí i kó jẹ́ kóun lọ gbé kùránì wá káwọn búra òun àwa ò lè bá ẹ fi kùránì búra o torí pé àwọn bàbá ńlá ku bàbá ẹ àwọn ọ̀jẹ̀lú àwọn tí wọ́n ń banú ìlú jẹ́ àti kùránì àti bíbélì òun ni wọ́n fi búra fún wọn ní aṣọ rock kí ló padà ṣẹlẹ̀ ẹ̀yin ìyẹn wá kí ni nǹkan tó padà ṣẹlẹ̀ bí wọ́n ṣe yí ẹsẹ̀ kúrò báyìí níbi tí wọ́n ti ń ṣe swarin fún wọn nǹkan tí wọ́n náà wọn ò ṣe yẹn ojú ẹsẹ̀ ni wọ́n ń ṣe nípa bẹ́ẹ̀ sórí ìwọ yàrá kékeré yìí a ò wá ní bá ẹ fi eléyìí tí ìwọ náà fẹ́ fi búra yẹn a ò ní bá ẹ fi búra a máa gbé ẹ lọ sí ìdí ògún a máa kóra wa lọ dí Ògún ìdí Ògún yá Ọbàtálá gbogbo ẹ̀ gbogbo òòṣà ilẹ̀ Yorùbá la fẹ́ fi búra báyìí ṣé ẹ ráàrí fi o kí eléyìí kínnípínní tíì kó máa sọ fún wa lórí ilẹ̀ wa kó máa sọ fún olóko lórí ilẹ̀ bàbá ẹ̀ wípé ó gbọ́dọ̀ búra tó sì jẹ́ wípé ẹjọ́ ṣé eh, Elédùmarè mà ṣàánú fún wa báyìí o ṣé orí oko ẹ̀ ni wọ́n ti lọ bá ni àyà ti kò ó ẹnu ẹ̀gàn ti gbà á wípé ibí ni oko òun ẹ ibí ni màálù òun jẹ ibi tí wọ́n sọ wípé màálù màálù jẹ màálù òun ò jẹ àti ibi tí màálù ẹ jẹ àti ibi tí wọ́n ń tọ́ka sí ṣé ilẹ̀ bàbá bàbá bàbá ẹ ló débẹ̀ ṣé ilẹ̀ ìpọ̀nrípọ̀n gbá ẹ ló débẹ̀ ah Yorùbá wàhálà ti padà ṣẹlẹ̀ constitution Nàìjíríà ti padà dá nǹkan sílẹ̀ tí kì bá ṣe bẹ́ẹ̀ ni eléyìí tí mò ń wò yìí àwọn tó dúró yẹn tó yẹ kí wọ́n ti fi ẹ̀ǹkùlé ọwọ́ kan fi gbá lẹ́ẹ̀kẹ́ ó ti ń sọ̀rọ̀ lórí nǹkan tó jẹ̀bi lé lórí nǹkan tó tẹ̀sí lè mú ẹ wípé màálù ẹ ló jẹ ibì kan eléyìí tí wọ́n ti bá wọn ń dún bá wọn ń dùn yẹn pé màálù ẹ kọ́ ló jẹ́ màálù ta ló wá jẹ́ ṣé ẹni tó ní oko ló ti da màálù wá wọ ìran Yorùbá kan ò da màálù rí ẹ̀yin yìí náà nílẹ̀ ṣe alákòóbá fún wa ẹ̀yin iná lẹ fi màálùú yín tẹ fi ń jẹ oko kẹsì máa wo oko yẹn o ẹni ẹlẹ́ni owó gbọ́múlé láńtà gbèdílé láńtà òun ni wọ́n fi kọ oko o ṣèbẹ́ ọba ní kọ́ pé bó ti rí wá bó ti rí rèé o wọ́n wá ń ṣe ebi ń pa wá o ebi ń pa wá o nǹkan tó yẹ ká mójútó òun ni ọ̀rọ̀ fúlàní yìí o kí ló fa sábàbí tí ebi fi ń para ìlú ẹ wo iye tí wọ́n ń ta gàárì lẹ́ni báwo ni gàárì ò ṣe ní wọ́n ní ìgbà tí eléyìí píníṣì yìí báyìí tó ń tọ́ka sí ibi tí màálùú òun jẹ ibi tí màálùú òun ò jẹ tó ń tọ́ka tó fi ọwọ́ ń gún olóko lójú tó ń halẹ̀ níwájú olóko abẹ́ẹ̀tẹ̀ rí bó ṣe ń ṣe ni àyè máa gba tápà wọn máa ń kọ́lé ìgùnnù àyè máa gba kinní burúkú wọ̀nyí o ìwọ kékeré yìí. Ah. Elédùmarè o ṣé ẹ sì rí bó ṣe wà yẹn ó sì padà ń bọ̀ nínú oko yẹn o àwọn olóko tó ṣe pé ẹ jẹ́ káwọn lọ bìkan wá bó ṣe yẹ́sẹ̀ kúrò ní kété tán kúrò yẹn ibi tí wọ́n ń sọ wípé ó jẹ yẹn pé wọ́n tẹ̀ tí ṣàlẹ́ǹjì ẹ̀ yẹn wàhálà ti ṣẹlẹ̀ ó padà ń kó ẹran yẹn bọ̀ wọ́n máa wá jẹ gbogbo oko yẹn tán pátá pé ṣe bí ibi kékeré yìí lòun ìjẹ tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ òun á tẹ̀ wá jẹ gbogbo ẹ̀ ó yá ṣáà ti ń sọ fún wa gbogbo ọ̀dọ́ pátá la ti sọ fún wípé ẹ kóra yín jọ ẹ jẹ́ kí á mójútó ilẹ̀ wa fúnra ara wa wípé àwọn kinní wọ̀nyí eh, wọ́n ti wá sọra wọn dẹ̀rù jẹ̀jẹ̀ báyìí kò tiẹ̀ bẹ̀rù láàrin géńdé mélòó kan tó wà ńbẹ̀ yẹn ìwọ nìkan ọmọ kékeré yìí ó ti ń ó ti ń ṣe fùrùyányán fùrùyányán ó ti ń gbójú ó ń lo ògbójú ó ń ṣe gbogbo ẹ̀ níbi tá àyè gbà wọ́n dé ṣe rí àrífín o Eh, àwọn wo náà ló fà á ṣe bí àwọn tí wọ́n sọ pé àwọn bá wọn fe ìfọwọ́sowọ́pọ̀ ṣé ẹ ti rí ẹ̀yin bàbá tẹ́ ẹ kó agbádá sọ̀rọ̀ lọ́jọ́ kìíní àná tẹ́ ẹ ní ẹ ń ṣe ìfọwọ́sowọ́pọ̀ ẹ̀ á ti rí yín o ara àwọn iṣẹ́ tẹ́ ẹ dá sílẹ̀ ara àwọn nǹkan tẹ́ ẹ dá sílẹ̀ ò lè léyìn ẹ ṣe gan ẹ ṣeun gan ni à ń sọ fún wa wípé wọ́n ń dààmú wa lórí ilẹ̀ wa ẹ̀yìn ìgbà yẹn lẹ́yìn tí wàá padà lọ tẹ́ ẹ wá ní ẹ lọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn ẹ jọ ẹ̀yin tí ẹ fọwọ́sowọ́pọ̀ tẹ́ ẹ di gègé mú tẹ́ ẹ fi sáyìn lọ́jọ́ kìíní àná ṣé oko yín ni wọ́n padà wá jẹ báyìí àwọn tí wọ́n dúró sórí ìdúró yẹn báyìí wọn ò rí kankan ṣe sọ̀rọ̀ tó wà lẹ̀ nígbà tí gbogbo kọmíṣánná ìpínlẹ̀ ti sọ wípé ẹnikẹ́ni báwo ẹ kó da nǹkan ìṣúra sínú oko ẹ tí màálùú bá ti lè kú sóko ẹ wàásù ẹ̀wọ̀n wàá lọ ẹ̀wọ̀n ẹ̀ ṣé ẹ rí wípé àwọn ẹni ẹlẹ́ni báyìí wọ́n kàn kọ́wọ́ lọ́wọ́ ni wọn ò rí nǹkan ṣe sí i ṣé ó bójú mu ṣé bí a ṣe fẹ́ máa bá a lọ leléyìí òun la fi sọ fún wípé ká gba orílẹ̀-èdè wa wípé nínú nàìjíríà lọ́wọ́ tí a wà yìí àwa ìran yorùbá ìyà gidi ló ń jẹ wá ká gba orílẹ̀-èdè wa ká dá dúró kólúkálukú kí àlá wà ń bẹ́ẹ̀ oko kì í jẹ́ ti bàbá tọmọ kó má làálàá o wọ́n ti ń sọ wọ́n nàìjíríà wọ́n ní kò síbi tí wọn ò lè rìn sí àyè gbà wọ́n láti rìn síbikíbi tí wọ́n bá fẹ́ rìn sí ara àwọn nǹkan àkóbá tó ń ṣe fún wa nìyẹn tí kì bá ṣe bẹ́ẹ̀ ni ṣáàjọ nílẹ̀ ni ṣáàjọ nílẹ̀ ni kéèyàn tó ṣán oko kó tó kọ́ kó tó lọ wá igi ẹ̀gẹ́ tó máa gbìn sí kó tó ro kó tó wá débi tó ń dàgbà dé yẹn kí màálùú àti ẹni tó dá àti màálùú gbogbo wọn màálùú náà ni wọ́n kó tó wá kóra wọn wọ ibẹ̀ eléyìí tó sì ń halẹ̀ tó ń ṣe garagaragara lójú olóko yìí òun lo ibì kan lòun jẹ ibì kan lòun ò jẹ ṣé ìgbà tí màálù ẹ wọ oko ṣé wọ́n pa àlà síbì kan wípé màálù o ibi ni kò jẹ o ibi ni kò má jẹ o ẹranko la pè é gbọ̀tẹ́pẹ́ ẹni tó ń dà wọ́n náà ẹranko ni gbogbo wọn èwo lè yàn nínú wọn tó bá jẹ́ ẹranko ni o ò ní máa sọ wípé ibí yìí ó ti gbà ẹ́ lẹ́nu àyà ti kù ẹ́ ibí ni màálù ẹ jẹ ibẹ̀ yẹn kọ́ ni màálù ẹ jẹ àti ibi tí màálù ẹ jẹ yẹn gan-an ó yẹ kí wọ́n ti kọ́kọ́ kọ́ ti kọ́kọ́ dá sẹ̀ríà gidi fún ẹ wípé màálù ẹ tẹ ẹ jẹ ibì kan ó ti gba ẹnu ẹ ìwọ náà ti fẹnu ẹ o ti fi sọ jáde tó bá jẹ́ ìlú tó dáa tó bá jẹ́ ìlú tí òfin ti ń ṣiṣẹ́ déédéé ó yẹ kí eléyìí ó yẹ kó ti káwọ́ pọ̀n ẹ̀yìn báyìí ṣùgbọ́n ní nàìjíríà ní ilẹ̀ Yorùbá lórí ilẹ̀ wa tí màálù bá jẹ oko olóko ló máa sun ẹ̀wọ̀n o Yorùbá ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú ara wa hmm, wípé ṣé bí a ṣe fẹ́ máa bá a lọ leléyìí òun ni mo fi máa sọ fún akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ dé dúró yìí a nílò láti ìfọwọ́sowọ́pọ̀ hmm, ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ara wa ni o kì í ṣe àwọn tó lọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àtàwùsá àti Fúlàní àti ibo níṣẹ́ yẹn ni mò ń sọ o gbogbo wa pátá ọmọ Yorùbá ọmọ káàárọ̀ òjíire jẹ́ ká jí lójú oorun wa àwọn ìyà eléyìí tó ń jẹ àwọn àgbẹ̀ yìí kò bójú mu o láyé àtijọ́ ebi ò pa ìran Yorùbá kan rí o kò sí nǹkan tó ń jẹ mọ́ wípé ebi pa Yorùbá o ṣùgbọ́n báyìí ebi ti bẹ̀rẹ̀ sí ń pa àwọn ènìyàn àìmọye àwọn èèyàn tó jẹ́ wípé ebi ló ti lù wọ́n pa o oríṣiríṣi àìsàn làwọn èèyàn ti rí báyìí o bíi ọ́sà bíi gbogbo ẹ̀ nígbà tó sóúnjẹ nínú kí ni àwọn nǹkan tó fa sábàbí oúnjẹ tó ò sí ibi tó ti ń bẹ̀rẹ̀ rèé ibi tó ti ń bẹ̀rẹ̀ rèé o àǹfààní àti lọ sóko kò sí ẹ ti wá rí àwọn tí wọ́n ti wọ́n pa búrúbúrú wọ́n pa mọ́ lọ ọlọ́run kó wọn yọ títí títí títí tí tí wọ́n fi dá oko tí wọ́n fi ṣan tí wọ́n fi kọ́ débi tó dé yìí fúlàní ni o ogun alátakò fúlàní ni o òun la fi ń sọ ara àwọn ọ̀rọ̀ tí bàbá wa Ìgbòho Òòṣà sì sọ lọ́jọ́ kìíní àná ẹ̀ wò ṣèbó òun lélẹ́yìí ẹ̀yin tí ẹ pera yín aṣíwájú bẹ́gàsì ẹ̀yin bẹ́gàsì sọnù ẹ̀yin blọ́gàsì aṣíwájú bẹ́gàsì sọnù kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ ibo ni wọ́n ti jẹ oko ọmọ Yorùbá ẹ bá wa pín ètò ìkókàn wọn lára ṣebí ọmọ Fúlàní ló sọ̀rọ̀ yìí àbí kì í ṣe ọmọ Fúlàní ló sọ̀rọ̀ yìí ni yàrá kékeré tó sọ̀rọ̀ yìí ibi ni màálù ń jẹ ibẹ̀ yẹn màálù nǹkan ló jẹ́ bóyá màálù <laughs> tún igbákejì wọn ló jẹ́ àbí màálù bàbá wọn ló jẹ́ ọmọ leléyìí màálù tòun ló jẹ bí ṣé ẹ ti rí ẹ pín ètò yìí kó kàn wọ́n lára àwọn tí wọ́n ń bò tó ń ṣe àbòsí tó ń pamọ́ sí ìka kan tó ń gbèsè ẹ̀yìn olóṣèlú nítorí owó ẹ rántí àtúbọ̀tán kẹ́ ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀ ká jà fún ìran wa ká gbára wa kúrò lọ́wọ́ àwọn jẹgúdújẹrá ẹ̀yin àgbààgbà ẹ rántí àtúbọ̀tán o hmm. ẹ rántí ọjọ́ ọ̀la ẹ̀yin náà bí ọmọ o ẹ má rò wípé gbogbo ìgbé ayé tẹ̀yin ń gbé lọ yìí gbogbo nǹkan tó wà lọ́kàn yín ni pé ẹ ti kọ́ ọmọ yín lọ òkè òkun àbí àwọn ọmọ yín òkè òkun ni wọ́n ti lọ lé ìwé àkókò ń bọ̀ o ẹ máa rántí wípé ìgbà ò lọ bí òréré ìgbà ń bọ̀ tó jẹ́ wípé ibi tẹ́ ẹ kó àwọn ọmọ sí yẹn ìlú onílùú ni o kì í ṣe ìlú bàbá ńlá yín o ilẹ̀ lè ṣú ilẹ̀ lè mọ́ kí àwọn tí wọ́n nílùú kí wọ́n sọ pé kólúkálukú gba ilé ẹ̀ lọ ilé làbọ̀ sí ni oko ilé wo ni wọ́n fẹ́ wá ṣé ilé tẹ̀yìn bàbá tẹ́ ẹ ti bàjẹ́ tẹ́ ẹ ti balé jẹ́ tẹ́ ẹ ti bọ̀nà jẹ́ kẹ́ ẹ tó kú ṣé ibẹ̀ làwọn ọmọ yín wá padà wá fẹ́ wá bọ́ sí nítorí bẹ́ẹ̀ ẹ rò ó dáadáa ẹ pe àjọ tó ní ìròrí ẹ tún ṣe o ẹ túlẹ̀ yìí ṣe o ilẹ̀ gbogbo wa ni o ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀ ká jọ tún un ṣe nítorí èní kọ́ o nítorí ọ̀la ni gbogbo wa pátá gbogbo abiyamọ gbogbo wa pátá gbogbo àgbààgbà nílẹ̀ Yorùbá ẹ rántí ọjọ́ ọ̀la àwọn ọmọ wípé tá a bá ń bá a lọ báyìí lójú ayé wa ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣẹlẹ̀ o àwọn ọmọ fúlàní lélẹ́yìí o àwọn eléyìí náà ti ti ń bímọ o àwọn ọmọ wọn àtàwọn àwọn ọmọ wa ẹ jọ̀ọ́ kí nìkan tó fẹ́ wá ṣẹlẹ̀ ńgbà yẹn nígbà tó jẹ́ wípé àwa tá a jẹ́ òbí àwọn nǹkan wọ̀nyí ń ṣẹlẹ̀ tó bá wá jẹ́ wípé gbogbo generation eléyìí nígbà tí generation tó ń bọ̀ tó bá wá dé àwọn ọmọ wọn eléyìí kékeré pínísì yìí tó ń hurú ìwà yìí ẹ jọ̀ọ́ kí ni tó fẹ́ wá ṣẹlẹ̀ nígbà tó bá yá ìdí tá a fi ń sọ fún wa nìyẹn wípé níbi tí àsìkò dé yìí níbi tí ọ̀rọ̀ dé dúró yìí a nílò láti jà fún àwọn ọmọ wa ká jà fún ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ká gbára wa tọ́ pátápátá lọ́wọ́ àwọn Fúlàní yìí ká bá a lè lẹ́nu ọ̀rọ̀ ká bá a lè rí ògo wa lò ká bá a lè jẹ ọrọ̀ eléyìí tó wà ní ilẹ̀ baba ńlá wa ẹ wo ẹyé ènìyàn wa ẹ bá wa pín ètò yìí kó kan gbogbo ọba ilẹ̀ yorùbá pátá lára wípé ṣé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí ṣé nǹkan tó bójúmu ni ẹ̀yin àgbààgbà ẹ̀yin lọ́balọ́ba ẹ ronúpìwàdà o ẹ tú ilẹ̀ yìí ṣe ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwa ọmọ aládé lórí ilẹ̀ wa ọmọ yorùbá mélòó ló lè dán irú eléyìí wò nílẹ̀ haúsá ọmọ yorùbá mélòó ló lè dán eléyìí wò ní gombe ní kaduna ní sanfara gbogbo ilẹ̀ onílẹ̀ òkè ọya pátápátá ṣùgbọ́n ẹ wá wo nǹkan tọmọ fúlàní tí wọ́n ń dánwò lórí ilẹ̀ wa ṣé àjọ nílẹ̀ ni ó ní kó gbọdọ̀ búra sí i ṣé tẹ̀ rí ìbúra yẹn gan-an ó ti wá dojú ẹ̀ ó ní àwọn gbọ́dọ̀ búra ni ẹ̀ ó yá o gbogbo ọmọ Yorùbá ìdí ògùn ya báyìí a máa kóra wa lọ dí ògùn ni Fúlàní ti kó ọmọ Yorùbá lọ sí ìdí ògùn báyìí fúlàní ti sọ pé a gbọ́dọ̀ búra ni ṣé wọ́n wá rò bóyá òun gọ̀ ni òun oníṣẹ́ òun gọ̀ ni eléyìí mà ti lágbára eléyìí lẹ́tìkẹ́ o ẹyẹ ènìyàn wá ẹ wò ta ló gọ̀ o ta lọ̀dẹ̀ wàhálà ti padà ṣẹlẹ̀ a gbọ́dọ̀ gbàrà wa kúrò lọ́wọ́ àwọn kinní burúkú àwọn ìka ẹ̀dá yìí ni o kélédùmọ̀rì kó ṣàánú fún wa o orílẹ̀-èdè Yorùbá ká gbára wa pátápátá ká gba orílẹ̀-èdè wa òun nìkan lọ́nà àbáyọ sí gbogbo wàhálà yìí ẹ̀yin ènìyàn wa ẹ̀yin àgbààgbà wa a kí gbogbo wa wípé ní orí ìkànnì yìí gbogbo èyí tẹ́ ẹ̀ bá wa kọ́mẹ́ǹtì gbogbo èyí tẹ́ ẹ̀ ń pín ètò yìí a sọ fún wa wípé ọ̀rọ̀ ìwòye tẹ́ ń fi sí abẹ́ ẹ̀ ó ṣe pàtàkì nítorí wípé àwa la ní àǹfààní láti gbójú síta ẹ̀yin tẹ́ ò gbójú síta gbogbo nǹkan tẹ́yin ṣe náà pátá la rí gbogbo wa náà iṣẹ́ kan náà là ń ṣe ẹ bá wa máa fi èròǹgbà yín sí abẹ́ fọ́nrán yẹn bó ṣe ń dé ọ̀dọ̀ wọn torí gbogbo àwọn fọ́nrán tá à ń ṣe ni gbogbo wọn ń rí o bó ṣe ń dé ọ̀dọ̀ wọn comment section gbogbo nǹkan tó wà ńbẹ̀ náà ni wọ́n rí wọ́n rí wípé gbogbo wa pátá nǹkan kan náà la jọ ń sọ wípé sẹ́ a gbọ́dọ̀ gba orílẹ̀-èdè wa ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá ọlọ́run ọlọ́jọ́ òní á dẹ̀ bùkún fún wa á gbà wá kúrò lóko ẹrú fúlàní ẹ bá wa pín ètò yìí ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ bá wa subscribe sórí youtube channel wa èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àṣàkẹ́ tv show olùdó àgbèwà o láṣẹ ìdùnnú